الله ذكر أحوال الإنسان المختلفة ومنها القوة يقول الله تبارك وتعالى الله خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبة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 أما بعد فيا عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في السر والعلن يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ẹ̀yà lókè ọlọ́wọ́ ọba nínú àwọn ìṣe títí ń bẹ fún yẹn àsìkò lílẹ àtàkùkọ agbára sí ìdí àsìkò ọ̀dọ́ ó tún lè àsìkò lílẹ padà wáyé ìbá dọ́là ẹ̀yà lókè ọlọ́wọ́ ọba tá lọ́lọ́ òun ni ẹni tó wà láàrin ọgbọ̀n ọdún tí ogójì ọdún nítorí bí ọjọ́ orí ìgbé ní ẹ̀ka àti ìpàtàkì tó wà fún ọjọ́ orí òun ni ọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ fi ti àbáwọ̀ ọkùnrin ẹ̀ka abẹ́ẹ̀sì ọ̀rọ̀ ọgbọ́n mi dára àníkúmọ̀ ó ní ọlọ́run òjá nẹ́bí kan dìde ẹ̀ ń la ṣáà bá wọn ò sì ní fẹ́ẹ̀lì kan nímọ̀ àti gbọ́jọ́dọ̀ wọn ni wọn mú àwọn ọ̀rọ̀ náà wọn bá kẹwàá sí nígbà wa wọn mú wá sẹ̀rẹ̀ sí wa kí lọ́rọ̀ náà wọn bá náà òun níbi tí ọlọ́run bá tún hánà lọ dára bí fún alẹ́rọ nípa ìgbàlọ́ ní màálí sọlá tó sọlá nígbà tí mọ̀lẹ́bí lọ́dọ̀ rẹ̀ nípẹ́nípẹ́ àtúkọ̀ lọ́dún tó ti mọ̀ ìmọ̀ náà ọba nìkan lọ́lẹ́sọ̀ọ́ amúgbọ́dọ̀ fi jọ́sìn fún ẹlòmí àyàfi allah. ọlọ́run múra wá nípa ilé kọ́ọ̀lù sẹ́mi ìnà ẹ̀fẹ́dá yẹ kóró omi kọ́ọ̀lù lọ́wọ́ ìdára àti. àwọn èèyàn níbẹ̀ nígbà wọn kọ́ ọ̀sà tí ti gé kélékélé tí wọ́n fi àáké pọ̀ ìtọ́jàgbà ni wọ́n fi kọ́ tí wọ́n ń béèrè pé ta ló ṣe àwọn ẹni tá gbọ́ pé má ń dáàbò àwọn òòsà yìí lọ́lẹ̀ bí ọ̀sà fáṣà àdébí bọ̀rọ̀ nípa àtọ́jọ́ ní ló ti mọ̀ lẹ́la omi èèyàn wo pásítọ̀ lọ́dún wo ṣe yẹmẹyẹmẹ kọ́ lágbó má ti wò ẹlòmíà wo ẹgbẹ́ bá yọ wo ẹgbẹ́ awo yọ ṣe kọ́ńtì láwọn ọ̀sẹ̀kúṣe táwọn èèyàn pọ̀ lọ́dún ọ̀dọ́ tẹ̀lé máa ń dábàá àwọn òrìṣà yìí ní máa ń sọ̀rọ̀ wọn lẹ́yìn. Èdè wa ní fábílì ọ̀dọ́ làtẹ́bí yóò sùn fún àlejò aláàbí ọ̀gbẹ́lá tó ṣe bí àtìkọ́ ọ̀dọ́ làwọn yẹn wò báwọn ilé ṣe sì náà bá fi wú àwọn ànábì yóò sùn fún àlejò aláàbí ọ̀gbẹ́lá ó ní ọmọ jónísì láti ṣe àgbèrè lásìkò ọ̀dọ́ ètò àtìpẹ̀lẹ́ yẹn fẹ́ kú o èèyàn pàtàkì ọlọ́wọ́n bá sùhánàbù ọ̀tà alákùrọ̀ ìyàwó abiyì ó ti di ìyàwó ọba ọlọ́lá ìyàwó alọ́lá fún ara rẹ̀ ló ń nífẹ̀ẹ́ yusuf kọ́mọ́kù ṣe ìṣègùnṣe ọlọ́run kìlà ọ̀dọ́ làwọn áfíríkà ọ̀dọ́ ni wọ́n wọ́n máa ń kọ́ ọdún ọ̀sà ni àwọn náà ti wọ́n kọ́ ọdún ọ̀sà lọ́ba ti gbé kankan kò gbé àhà. ọyẹ kẹ́sì kẹ́ ọ wà tó lẹ́tọ̀ láti máa fi àtọ̀ sórí tàkà ọdún rẹ̀ lọ́jọ́ ọdún báyìí mo bá lọ dájú kù ẹlòmí náà tún lọ òun náà dájú kù wọ́n kà ń lọ bẹ́ẹ̀ ni ó ka wọn nǹkan bí wọ́n fún ẹni méje oríṣiríṣi wọn ní ajá lójú kẹjọ wọn aláìkàlẹ̀ ọ̀dọ́ làwọn ẹni yẹn ọwọ́ adigun ká lóko ń bèrè pé kí ló ń èrò wọn pa mọ́ ọlọ́run kúrò wá pa wọn pé jésù náà mọ̀ jésù yá tó a ọdún ìjọba bìbí wọn ti dì náà òkúrò ọ̀dọ́ ni wọ́n wọ́n ti gbàgbọ́ ti àtẹ̀dá wọn àti pẹ̀lú iṣẹ́ rere tí má ní má lé sí wọ́n ti dì náà òkúrò dà àwa lé sí ìmọ̀lẹ́ fún ọ. ọ̀dọ́ lọ́mọ ọgbẹ́ wa tẹ́lẹ̀ wọ́n ká alẹ́ sọlá sọ̀tọ̀lá ìyẹn yóò sáwọn bí tuntun náà àtọ́tọ̀ lè yẹ fi gbádùn kéwú dáadáa ọlọ́wọ́ bá sùhánù ọ̀dára fún wa ní ọgbọ̀n ìdìbò ọ̀yà kúfà àdìgbàdà nígbà tá a fẹ́ di mọ́tò alẹ́ sọ̀rọ̀ àlọ́ sọ̀rọ̀ tó ń sọ fún ọ̀dọ́ ọkùnrin rẹ̀. nítorí bẹ́ẹ̀ ayélujára ẹ̀yẹ ń fi àlọ́ òjijì ọlọ́run sọ lọ́wọ́ ẹ̀sẹ̀ lọ́wọ́ fún wa ní orí pé àtẹ̀dá rẹ̀ ọ́ máa sì lára ọ̀dọ́ tó ní ilé ìsàtìlámù sọ́kùwà ọ̀dọ́ bákan náà nàbì sallallahu alaihi wasallam nínú hadithi tí mo kọ́kọ́ dà tó ti mú gbéjáde wọ́n ní àwọn ẹni méjì kan bẹ ní wọ́n máa wà lóko òjì ọlọ́ lọ́jọ́ tí o fi sí bó òjì kan àwọn èèyàn dẹ̀ sì ní bùkátà lóòjì nítorí bóòrùn ti máa tún máa wà tó nínú àwọn méjì yẹn tẹ́ wọ́n alábẹ́ òjì ọlọ́ àdàbí sọ̀rọ̀ àtàlágà ọbẹ̀ fi ọjọ́ kan ní ìfẹ́ nu wọn mẹ́ṣáláṣí òwúlò àdúgbò ọjọ́ rẹ̀ nínú ìlọsùn fọlọ́. òjijì ọlọ́run tó lọ́ máa ń tẹ́lẹ̀ onídẹ̀ẹ́rì ọlọ́run ó máa ń nífẹ̀ẹ́ sí ọ̀dọ́ tó lè kó lù àsìkò ìwé rẹ̀ náà fi ìjọ àtìlẹ́ nínú ìtẹ̀lẹ̀ lọ́wọ́. àdébí tó lọ́ máa ń tẹ́lẹ̀ dáàbìrì kí àkókò yìí pàtàkì onídẹ̀ẹ́rì hasan àti tòfẹ́ẹ̀ àwọn onífẹ́jì ìdá ìṣọ̀lá ìṣẹ̀ńnà àwọn ni wọ́n jẹ́ asáájú gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n wà sílẹ̀ lọ. Kátúndé ọlọ́dé wa, ó nà kéèyàn ti ya ojú kù jọ. Yọ bàtí gbádùn àdìsẹ́sẹ̀ yóò sọ̀tọ̀ lọ. Àdìbí sọ̀lọ̀ lọ́wọ́ àdìsọ̀lá. Ó ní ẹni yóò sọ wáwọ́ àdìsẹ́sẹ̀ yọ bàtí gbádùn ní kò ní tó. Aṣọ ti gbómọ yẹn la, kiri pé ọgbà méjì tó lọ pààrọ̀ rẹ̀. Ọ̀dọ́ àwọn ẹni tó bá wà àdìsẹ́sẹ̀ ó sì ní ti arúgbó láéláé ọgbọ́n tó ti di kọ́ ni ọlọ́run sọ̀rọ̀ àná wọ́n ní wọ́n wà lọ́dọ̀ rẹ̀ lọ́dọ̀. bí wọ́n sọ fún àwọn ọ̀sẹ̀ fún sáàdì àbásìkò ọgbà ìlànà ìpàkọ́ yẹn àwọn ọ̀dọ́ ìtẹ̀sí tí wàá fi sí pẹ̀lú fóònù tọ́ máa gbèsè gbogbo síbẹ̀ tọ́ máa sọ̀tọ̀ fúnfọ́ bẹ́ẹ̀ tọ́ máa tẹ̀tẹ̀ fúnfẹ́ bẹ́ẹ̀ tọ́ máa wo owó bẹ́ẹ̀ àbásìkò bẹ̀rẹ̀ sí yẹn kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kò ní máa ń pẹ́ ẹ̀sìn nìyí àbásìkò sì ní kọ́jọ́ lọ́sọ̀rọ̀ àti ó mọ̀ ọ́ lù wà lọ́dọ̀ rẹ̀ ọ̀sọ̀ fún àwọn ọ̀sẹ̀ fún sáàdì ó ní ọjọ́ máa ní ọ ó sì nílà káyì bọ́dọ̀ ọdún máa nílà káyì ni orí máa ń pè náà àwọn ọlọ́pàá tó yà orí àwọn pé bọ́dọ̀ ọdún wọn mi kẹ́ ti jọ rárá ìwọ fẹ́ tún sáàbì ìwọ lọ sọ wá yìí sísọ̀kalẹ̀ bá tẹ̀lé sọ lọ́wọ́ àríyàn sọ̀lá torí ẹ̀ lọ́sọ̀ wà ẹ̀kọ́ láti gbogbo ibi tó bá wà pé mo fílẹ̀ gbogbo jọ tó ló ń kọ́ kìlìkìlì káàkiri lọ́sọ̀ àjọ ọwọ́ àtẹ̀jú náà. ọ̀dọ́ ni wọn là níbi sọlọ lọ́rọ̀ sẹlẹ̀ tí ó yọ ẹ pé ọ̀dọ́ náà ní máa rí dáadáa tuntun mímọ́ ní máa rí lẹ́lẹ́sìn ẹ̀. wọn là níbi wọlé sọ ọ̀dọ́ náà sọlọ lọ́rọ̀ sẹlẹ̀ ó fi bẹ́ẹ̀ kú láyé tí wọ́n sọ fún yí pé bóòlù ṣe sí rẹ̀ ọ̀dọ́ ni wọ́n ní mo rẹ̀ ní ọlọ́run rẹ̀ òsì mo dẹ̀ fún wáyà àwọn ẹsẹ̀ mi àlejò sọlọ lọ́wọ́ àyọ̀sẹ̀lá ó àròjà wà ọ́ọ̀fù tó wí ìmá rẹ̀ fi ọlọ́ ìmá báyẹ̀sẹ̀ yìí kò ní kójọ lẹ́sìn ẹrú ta nínú kọ̀ǹtíṣàn tó wà yìí àti bọ́lá ọ̀hún fún ẹ nìyẹn ní àfiyèlé rẹ̀ ó sì là níbi ohun tí ń báyà rẹ̀ nípa ìpàtàkì tí ń bẹ fún ọ̀dọ́ wọn nígbà tó di kẹfà tó fún lẹ́yìn lásìkò jẹ àwọn mùsùlùmí wò yí bá wọn pọ̀ kí àwọn màtó ten thousand táwọn lọ ọlọ́run wa fẹ́ kó àwọn àkójẹ́ àwọn àlèkún máa ń gbà pé kì í sọ̀pọ̀ láàbí orí ogun ìdáná mi kì í náà wọ́n ti gbà lọ́pọ̀lọpọ̀ àfihàn fẹ́ yín lẹ́nu ìjọba àwọn bá dúró àwọn ẹni tí wọ́n tún dúró òun náà làwọn ọ̀dọ́ ìyá dọ́là akọ́ anásùmáàlì lọ́jọ́ lọ́sọ̀lá wọ́n ti fẹ́rí àwọn ọ̀dọ́ fẹ́ wà ní àǹkọ́ sẹ́wọ́n sì ni wọ́n àádọ́rin ni wọ́n èèkọ́ tí wọ́n mọ̀ wọ́n mọ̀ ni wọ́n máa fún wọn alukóró alálùkùránì ni wọ́n tí wọ́n sọ yín wọ́n kọ́ sí fúnfẹ́ lọ àdùkọ̀ ha. wọ́n ò sí kẹ̀kẹ́kẹ́ tí wọ́n ti ní pé wọ́n fi sí fún wọn lọ. wọ́n gbójú tó bọ́ bálá sí. lóbi ní gbígbà táwọn akẹ́kọ̀ọ́ pé àwọn ní ìdí ẹni tó ká wọn nímọ̀ ìjọba wọn lè yí sẹ́wọ́n sì yẹn tẹ̀lé wọn wọ́n bá pa owó wọn. níbi tó ń fi ti fi mọ àwọn náà. níbi ká tẹ́bi lára adé sọ̀lọ́ lọ́hùn alẹ́ ọ̀sán lọ. odidi jọ́mọ̀ ẹ̀dógún ní fi àwọn ènìyàn lélẹ̀ ní gbogbo ẹ̀yà ọ̀sán bá àtọ́ bá ti kẹ́rù náà. ọ̀dọ́ ìgbà ya lè yẹn ráyà àti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọ̀yà nílẹ̀ níbọ̀. Táwọn ọ̀dọ́ ni wọ́n wáyé ráyè ẹ̀rẹ̀gbẹ̀ ni wọ́n já sí wọ́n ráyè jẹ́nẹjẹ́nẹ. Àbáwá máa ní kọ́wé ni rọ́jò lọ́ọ̀bù dára ẹ̀. Ó ní ọlọ́run ọ̀sẹ̀ twenty láti lọ́dọ̀ ti dọ̀lọ́ ọ̀lọ́lọ́ àlùsọ̀lọ́ láti lọ́ọ́ fi kẹ́kọ̀ọ́ ẹ̀ mí yẹn máa ń ṣe nìyẹn lọ́lọ́ takúdà fà. èdè bí wọ́n fẹ́ wá jáde tó ní máa wá rí ọmọ ẹ lọ yẹn ní kẹ́kẹ́ ìdarí ilé ìgbò ń tẹ̀yẹ ọ̀lọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀ ti gbà tó ń takú lólùmọ̀. ẹ̀rí wọn náà wà lọ́dọ̀ ti dọ̀lọ́ ọwọ́ àtàwọn àwọn fẹ́ padà lọ́dọ̀ àwọn aráàlú ẹ máa lọ gbọ́dọ̀ wọn èyí tẹ kọ́ tó kéwù yìí náà sọ ọlọ́wọ́ bá kàkà tẹ máa lọ kọ́ wọn ẹ ti máa fọwọ́ láti ẹ̀dá dá o àtàwọn làtẹ́bí sọ́lọ́ àtàlà ń sọ fún lọ́dọ̀ òkúta ní fún pàlẹ́ mi wọ́n sọ tù dámọ̀ ọ̀rọ̀ àyè tó mú ni kò sọ tù kẹ́ẹ̀sì máa lọ kéwù kẹ́lẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ fẹ́jà tẹ́lẹ̀ kéwù àti sígbà tí yẹn lè gbọ́ sọ́dọ̀ ẹ̀ lọ́wọ́ ayọ̀ ìmọ̀ ìkọ́ra yẹ rẹ̀ lẹ̀ àdéhùn sọ́kọ́ ẹ̀sẹ̀láwó akọ́ wọn lẹ́kọ̀ọ́ wọ́n ní àdéhùn sáàbù òun bá tó ẹnì tó ń pè wọn láàrin nígbà ọjà ti pé kílásímẹ́tì jọ gbogbo yìí ẹni ọba dàgbà lóye ní kó tèmi mọ́ àyíká dọ́là nínú pàtàkì tí ń bẹ fún ọ̀dọ́ àbọ̀ àìsọ̀mọ̀ ọ̀kan náà ọmọ kí wàá fún lẹ́kùn mọ̀sáwọ́dì rọ́bì ọlọ́run tẹ̀lé àìsí ó ní mọ̀ orí tẹ̀lé ọ̀fun lẹ́kùn mọ̀sáwọ́dì jọ̀gàn nímìnà ògbọ́n àbáni wàá pàdé rẹ̀ rọ̀jẹ̀ lọ́kùn tó dáa ọwọ́ àjọyọ̀bì ọbẹ̀ ẹ̀mí ní ká sọ̀rọ̀ abáwọ̀ sọ́ọ́nù wa ń sọ fún àtúntẹ̀ kan fún ìgbé eré bàbá àtàràmọ́ ẹ̀ tó ṣe ká pa obìnrin lọ́jọ́ tó mú ọ. bóyá wà fẹ́rẹ́ sí apá kankan tó ti lọ́nà àkókò ẹ̀ abáwọ̀ tó sọ ìgbè kan ọ̀dọ̀ ọ̀dọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ àti wa sọ pé tó ọba wí bẹ́ẹ̀ ní bọ́gà wa ti sọ fún àrídẹ́lẹ̀ nígbà tí òsì kẹ̀kẹ́ lára àti níyàwó ọlọ́mùwa àtàlẹ́yìn lọ́sọ̀rọ̀ kọ́lé yà má àṣàrà ṣàlá ẹ̀yin ọ̀dọ́ mọ̀nísítàtọ̀ àdìsùnmí dáta ẹni ọba ti látara ìbádọ́ pẹ̀lú obìnrin tó ti ní ojú ọkọ mi fàdí ẹ̀ tọ́tọ̀ wẹ̀ ọ̀yà lọ fẹ́yà torí àwọn tó bá fẹ́yà òní ààrẹ ju ẹlẹ́ ààrẹ fún abẹ́ rẹ̀ oníjì kọ́ máa tuntun kùsì ẹjẹ́ ọba wa lágbára fún àdéhùn ti sọ́ọ̀ kọ́ máa gbà rẹ̀ tí ọba ti anu ìfẹ́kùtì ara kù lára rẹ̀. nípa ìsàkóríkì ọ̀dọ́ àníbi sọ̀gbọ́n bá sọ́lá sọ ife kó ké sí ẹ̀yìn ọ̀dọ́ ọkùnrin yìí ìpàgò òkúrú ń jẹun. àtìgbà tí yẹn máa ń gbádùn àgbèrè ju àsìkò ọ̀dọ́ nì. bí ìbá fi pàtó àsìkò wa ń bàjẹ́ pé ìfẹ́ kìkì dá aláburú láwùjọ wa. ìyá ọba tó láwọn kẹ́ tó ti dàgbà lẹ́ ọba tó ọmọ dàgbàlagbà mi ò tó gbé mọ́ owó ni òsì lọ́wọ́ náà àgbàlagbà mi ò. lóbi jáde ní àbẹ́ni sọ́kọ̀ bá sọ́lá ó ní òun ní dárí ṣe ń kú sáàrì ìyá bíi mẹ́ta ọlọ́run ní wò yóò di yóò jẹ níyà òsì ní sàfọmọ ẹ àgbàlagbà tó tún gbàgbèrè sọ̀rọ̀ ẹni tí máa ń gbàgbà gbèrè ju ọjọ́ nípa òun làdé ní sọlọ àti láti sọ fún ẹ̀yin ọjọ́ ọgbọ̀n ẹtọ abẹ ẹnà gbàgbèrè àlà mọni hàfidọ fàbíjọrò pọlọpọ ìjẹnà ẹgbọn mi wẹ yóò sọ bá sábẹ rẹ yóò fi lè fi kíkì fi ojú ọlọ́run náà wọ́n kọ́ sẹ́ni mú kọ́mùtà kọ́mùtà kọ́mùtì ẹ kọ́rọ̀ ọlọ́run kí máa tó dé ìtẹ̀bí ẹ̀ kó ló kú àlàáfíà ẹ̀ kó ló rẹ̀ ìráyè rẹ̀ kó ló ní kó níráyè àtẹ̀tẹ̀ sọ́lọ́ àtàlákà kọ́ síbẹ̀ pé wọ́n ṣe àdá àtàkà kọ́pìlẹ̀ ẹ̀rọ níkà ìgbà tó wà níbi kó tó ní wà á òru lẹ́yìn náà ìgbà tó rọrọ̀ kó àdébí sọ́kọ́lá àtàlá wọ́n lè fẹ́ lórí ipò níwájú ọlọ́jọ́ gbígbà ìyáàmù tí wọ́n fi bí nípa ohun márùn àkọ́kọ́ nípa ìtẹ̀lé rẹ̀ bolóńdó náà inú wọn béèrè ní ọ̀dọ́ rẹ̀ bolóńdó gbòòdù tó kẹ́ yìí tẹ̀lé lọ́wọ́ jákujáku ẹ̀dẹ̀dẹ̀ ronú kí wà dá dúkìá rẹ̀ bolóńdó kó jọ bolóńdó ẹ̀ ìmọ̀ rẹ̀ jẹ́ kó ṣe mọ̀ tó ti lò àkóso ọ̀lẹ́ náà فإن الله الذي ولده ولذلك المسلمين في مشارق الارض ومغاربها استغفروه واتوبوا اليه انه هو الغفور الرحيم الحمد لله ولي الصالحين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 ẹ̀rí àwọn ẹni tí wọ́n gbé Islam lọ́wọ́ tẹ̀mítẹ̀mí ọ̀dọ́ ni wọ́n. àwọn ẹni tó gbé Islam lọ́wọ́ nígbà tí Islam tẹ̀sẹ̀ dé nígbà tó lọ́wọ́ bá nẹ́bí dìde ọ̀lọ́lọ́ọ̀mọ́ àríwí wọn sẹ́lẹ̀ àwọn tó ń gbé dání tẹ̀mítẹ̀mí ọ̀dọ́ ni wọ́n. ọ̀gbọ́n tó ti di ọjọ́ orí ìlú dání tẹ̀mí yẹn lọ àlè ọmọ ọdún mẹ́wàá ni. gbogbo àwọn fẹ́ẹ́ nípa adágún ẹni tí wọ́n wà lókè náà àlẹ́ aṣáárọ̀ tó lè mọ bá ti ara èlùtẹ̀lẹ̀. àwọn yòókù tó tún fẹ́ẹ́ kù náà ọjọ́ ni wọ́n bí irú gọ́lùfà ọjọ́ wọn kọ́ sí yẹn lọ. nígbà tó ní kíló kìlómítà yìí tọ́mú fúláwù tọ́mú fúnù sùmẹ́ẹ̀lù sẹ́ńtẹ́ẹ̀lì sẹ́yìn àdìfáà nàbí wà kọ́ sẹ́wọ́n kíló náà. sàyìn tó fifteen years long abu lọ àbọ̀ ọ̀mẹ́ta káńtẹ́bí sọlọ́lá sálábà pé gbogbo àlẹ́ ọmọ yìí ló ní àtọ́lẹ́ni tó fi fọkàn balẹ̀ sí ẹni tó fi fọkàn balẹ̀ sí náà ló mọ̀ yá àbọ̀ ọ̀mẹ́ta ni gbogbo ògbà tí wọ́n fi ṣiṣẹ́ tó lágbára tó ní pọ̀ yẹn lọ́dún sẹ́wọ̀n yẹn ọ̀dọ̀ àkókòlá ọ̀sán ìjọba dáàbì lọ nígbà yẹn ìgbà dàlà nínú ìdájọ́ tó yá ẹlẹ́nu wọ́n pẹ̀lú ẹni ọ̀mẹ́yẹ̀mú pẹ̀lú àdìyẹ wàkọ́ tọ́jú arákùnrin fẹ́ẹ́ sábẹ́ ní sáàdì ìlànà ní wọn kọ́ ọjọ́ ọmọ ọdún mẹ́wàá lọ nígbà tí wọ́n ti tí wọ́n fi bá mi ogun bẹ́lẹ̀ ọmọ ọdún mẹ́wàá. ara wọ ọ̀dọ́ tí wọ́n tún fi sùmọ̀ láti wà níbi sọlọ láìsílẹ̀ nígbà yẹn ni àbá ìbára àbùnà àyàfi ogun mẹ́wàá lọ́lọ́ gbogbo ọjọ́ orí àwọn ẹni tá a kà yìí gbogbo wọn bá dáwọ́ àbí sàrẹ́ńtì kọ́dẹ́rì tí o tún bí méjìlá lórí ẹ̀sìn lọ́sẹ̀ lánàbí lọ. sálámà tó ti àpọ̀ òkú bí mẹ́sàn lọ́sẹ̀ lánàbí lọ. gbogbo àwọn tá a kà á lẹ̀ wọn ọ̀rọ̀ tó ti yẹ. nígbà kan bí ti tẹ́lẹ̀ ti gbà yẹ. kó làwọn ti lè gbé wa. ẹ wà fún àwọn àádùn ti jábà bí wọ́n ti dúró sùmọ̀ tó ń dúró lóde pé àgbà náà àwọn olùmọ̀ náà wọn fà ọkàn ní wọn fẹ́ pín àtàlẹ́ wọ́n parọ́ nínú ẹ̀ gbogbo ẹjọ́ ni mo rò pé kí ẹ sọ nínú ẹni tó tún títà tó kà kọ́ lẹ̀ tó jẹ́ ní má nígbà tó nígbà tó islámù tó ti fẹ́ tí ọba ti islámù gbà yẹn a yóò lò bí ti pèrà rẹ̀ òun náà ní apá wa kàbùbá òun ní ara rẹ̀ sùtá tó tún yẹn nígbà tó fi kàbùbá yẹn kò jọmọ ọ̀fẹ́ ti yẹn lọ bẹ́ẹ̀ náà làbá àwọn àbùdù mẹ́rin tàbí ọlọ́run àtàlámọ́ pé wọ́n ní ọba àlọ́ ọkọ̀ sílá ọmọ mùsùlùmí ní Madina ọmọ ọdún mélòó nígbà yẹn ọmọ ọfẹ́ fifty years ni àbá àwọn ọmọ fẹ́ mi sọ rọjò lọ́rùn sọlá àti ó ní àwọn ajagun pẹ̀lú àtẹ̀lẹ́ sọlọ́lọ́ àrùn sọlá nígbà yẹn tá a sa ẹ wá bí kò kẹ́yà máa ń bẹ̀rù lùdú òní pé kí ni mo ti ṣẹlẹ̀ lómi ọmọ rẹ ẹgbẹ́ tọ́jọ́ bá bẹ̀rẹ̀ sí kú irú bó ti ṣẹlẹ̀ lẹ́nu jọ́ mẹ́ta lábí náà ẹlẹ́fẹ̀ẹ́já tètè múra ìtẹ́ ní ìsìnkọ́ bẹ́ẹ̀ sí jọ́dọ̀ àmà lọ gbogbo àwọn tá a ti gbé lọ lónà làrúbáyé àwọn tí ò gbé fọ́ọ̀tì yẹn fún àwọn tá a wá kù sí agbára wa ẹjẹ́ tètè já sí dáadáa tá a máa ṣe kótó ní pé kú yóò dé nítorí ká ìmọ̀ òfin yá sí ìbámu dá òjijì ní ọmọ sí. wọ́n ní gbogbo àdáhà fi jagun bẹ̀ láti ẹni sọ́mọ bá ṣẹlá ọjọ́ ní wá. nínú àwọn ọ̀dọ́ kẹta ló sọ̀tún sálá tó pàtàkì wọn lọ́jọ́ ayé rẹ̀ kò dá wọn mẹ́nu wọn. ó gbé lékè gbogbo ọ̀pọ̀lọpọ̀ àǹtọ̀ àtàwọn àgbàlagbà náà wọn nàìjíríà wọ́n lórí rẹ̀ ti kéré lò. wọ́n ní kódà gba àlákàyè rẹ̀ tún fẹ́ ju dáadáa òjijì ọlọ́wọ́n àtúntò tún bá jíròrò fi hàn sọmọ ló ti wọ kú lè yọ ọba di ọrùn kí náà máa bọ ìsọkúsọ náà máa bọ ó ti wo ìwò kú ó ti ka ìṣàkúta ó ti gbọ́ ìṣọkúsọ. ìdíje ọlọ́run tún bá jíròrò nípa ẹ̀rọ tí wọ́n pamọ́ ìyá wa àìlà ọ̀jọ̀ lọ́wọ́ sọlá àti àyíkó ṣe sí náà. bákan náà ni wọ́n pè ní àṣìṣe olùkú fẹ́yìn ìdíje ọlọ́run ti dání ilẹ̀ mọ́tíkà ọ̀dọ́ ni. àwọn tó ti dàgbà ní ẹ wo ìpàtàkì wọn lẹ́yìn ọbẹ ìdíkọ bẹ́ẹ̀ sáńdà àbí ìmọ̀ nínú àwọn ọmọlẹ ìgbàdàlà ẹ̀yin arúgbó Ọlọ́run náà ọyà sábà bá ń kóso ẹ̀yin tẹ ẹjọ́ dáa ẹ̀rọ mọ yìí ẹ dákun ẹ jẹ́ ká mọ ohun dáǹtẹ nípa ọ̀rọ̀ àjọ kan wa nípa ọ̀rọ̀ kẹta máa gbé sínú ọpọlọ nípa ọ̀rọ̀ àjọ kan wa ìsàkólé kẹta nẹbi sọlọ lọ àṣálá ń dá ilé yìí ló ti ń ké di jọ ní ẹ̀fàdìlẹ̀ àyà pàmò. Èrè ọ̀dọ́mọkùnrin sọ ọlọ́run ìyẹn ní pé oṣù òfin ọlọ́run pa á yà pàmò. Ọlọ́run bẹ́ẹ̀ sì máa sọ ẹwà àwọn ọ̀rọ̀ ọba fẹ́ wá sílẹ̀ yìí ọlọ́run wá ọba fẹ́ ọlọ́run léèrè tún sọ fún nípa tó ní ti pé táwọn bá kó yọ tí fi tọ́pádẹ́ láwọn máa ní ẹ lára fún olè fi náírà kẹ́ wọ́n àbí ọlọ́run bá ti kọ́ kó máa dé bá torí kéèké náà fi kọ́ wọn ti gbé sókè bí bá dẹ̀ ti gbẹ. ó kọ́ fún ìfàdílà àti sọ́lọ́ ẹjí ti kò nà máa rẹ̀ wàá lè rí bọ́lá wọn bá máa wà ní iwájú rẹ̀ gbogbo àdójúkọ rẹ̀ wàá máa rí bọ́lá wọn bẹ̀ ẹ̀yìn ọ̀dọ́ ẹjẹ́ àmójútó ìgbẹ́gbẹ́rẹ́ ká àmójútó nú ẹ̀sìn بأسمائه وصفاته العلى ونقول اللهم يا مقلب القلوب والأبصار ثبت قلوبنا على طاعتك ولا تظلم قلوبنا ما ليس علينا ولا تمكننا في ديننا واجعل يومنا خيرا من أمرنا واجعل غدنا خيرا من يومنا واجعل خير أعمارنا أواخرها وخير أعمالنا خواتمها وخير أيامنا يوم نلقاك وأنت راج عنا فأقم الصلاة يرحمكم الله تعالى